ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni àjíǹde a ó kà láti inú ìwé Kọ́ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún first corinthians chapter fifteen verses twenty-one and twenty-two nítorí bí ó ti jẹ́ pé nípasẹ̀ ènìyàn ni ikú fi dé nípasẹ̀ ènìyàn náà ni àjíǹde òkú fi dé nítorí bí ó ti jẹ́ pé nípasẹ̀ ádámù ni gbogbo ènìyàn ṣe kú bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé nípasẹ̀ kristi ni a sọ gbogbo ènìyàn di alààyè jésù jí dìde kúrò nínú òkú ní ọjọ́ kẹta ṣùgbọ́n àjíǹde rẹ̀ jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ sí ènìyàn kò jí pẹ̀lú irú ara ògbólógbò ni eléyìí tí ó lè dìbàjẹ́ yìí ó jí pẹ̀lú ara ológo eléyìí tí kò lè dìbàjẹ́ tí ó sì lè ṣiṣẹ́ ní ọ̀run àti ní ayé bó tilẹ̀ jẹ́ wípé Kristi ní ẹran ara lọ́wọ́lọ́wọ́ yìí eléyìí tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lè fi ojú rí tí wọ́n sì lè fi ọwọ́ kàn ó gùn òkè lọ sí ọ̀run ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run ẹran ara tuntun eléyìí tí ó ní yìí ó ní agbára láti lè ṣe iṣẹ́ ní ọ̀run àti ní ayé ní àtètèkọ́ṣe nígbàtí ọlọ́run dá ọ̀run àti ayé ọlọ́run dá ènìyàn pẹ̀lú irú àgọ́ ara eléyìí tí ó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú inú ìgbé ayé ẹ̀mí tí ó ní àsopọ̀ tààràtà pẹ̀lú ọ̀run ọlọ́run ò fún wa ní ojú àti etí eléyìí tí kò lè rí tàbí tí kò lè gbọ́ àwọn áńgẹ́lì tàbí ọlọ́run tìkára rẹ̀ ẹ lè wo ìwé Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹwàá. irú àgọ́ ara tí Ádámù ní ó jẹ́ eléyìí tí ó ga ju irú eléyìí tí a ní ní ìsinsìnyí lọ. èyí gangan ni Ádámù sọnù nígbà tí ó ṣubú gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún un wípé ó kú ní ọjọ́ náà nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún. Genesis 2:17 àgọ́ ara rẹ̀ ó dẹ́kun láti máa gbé ní inú ìgbé ayé tẹ̀mí kí ó sì ní àsopọ̀ pọ̀ mọ́ ọ̀run níbi tí Ọlọ́run ti ń ṣe iṣẹ́ rẹ̀ ikú jẹ́ ìkékúrò ènìyàn pẹ̀lú irú ìgbé ayé ìgbé ayé kan Jésù ni ẹni àkọ́kọ́ ẹni tí ó ní ara èyí tí a ti rà padà tí a ti ṣe lógo yìí ìfẹ́ Ọlọ́run ni wípé gbogbo ẹni tí ó bá gbàgbọ́ yóò ní irú àgọ́ ara tí a ti rà padà yìí ní ìgbà tí ẹ̀kúnrẹ́rẹ́ ìgbà bá dé àgọ́ ara yìí kìí rẹ̀ kìí ṣàìsàn bẹ́ẹ̀ ni a kò lè pa ó ń ṣiṣẹ́ ó sì ń gbé pẹ̀lú irú ọgbọ́n àti ìmọ̀ eléyìí tí a kò lè fi ẹnu sọ tí a kò sì lè mọ òye rẹ̀ ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ikú wá láti ipasẹ̀ ádámù àjíǹde òkú ìràpadà ara wa ó wá pẹ̀lú nípa kristi jésù àdúrà jésù olúwa mo dúpẹ́ fún ohun gbogbo tí o ti ṣe fún mi mo béèrè lónìí pé kí o ràn mí lọ́wọ́ láti má sọnù kúrò nínú ìfẹ́ rẹ àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé fílípì orí kìíní àti orí ìkejì ẹ máa bá wa ká lọ. ìwé paul sí àwọn ará fílípì fílípì orí kìíní èmi paul àti timothy àwa ìránṣẹ́ Kristi Jésù à ń kọ ìwé yìí sí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù tí wọ́n wà ní Fílípì. Pẹ̀lú gbogbo àwọn alábòjútó àti àwọn olùrànlọ́wọ́ wọn. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín. Nígbà gbogbo tí mo bá ń rántí yín ni mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo ni mo ń gbàdúrà fún gbogbo yín pẹ̀lú ayọ̀ nínú ọkàn mi nítorí láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí ni ẹ ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìyìn rere ó dá mi lójú pé ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe é dé òpin títí di ọjọ́ tí Kristi Jésù yóò dé ẹ̀tọ́ ni fún mi láti ní irú èrò yìí nípa gbogbo yín nítorí mo kó ọ̀rọ̀ yín lékàn nítorí pé nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n àti ìgbà tí mo ní àǹfààní láti gbèjà ara mi àti láti fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ gbogbo yín ni ẹ jẹ́ alájọpín oore ọ̀fẹ́ Kristi pẹ̀lú mi mo fi Ọlọ́run ṣe ẹ̀rí pé àárò gbogbo yín sọ mí pẹ̀lú ọkàn ìyọ́nú ti Kristi Jésù àdúrà mi ni pé kí ìfẹ́ yín máa gbòòrò sí i kí ìmọ̀ yín máa pọ̀ sí i kí ẹ túbọ̀ máa ní làákàyè sí i kí ẹ lè mọ àwọn ohun tí ó dára jùlọ kí ẹ lè jẹ́ aláìlábùkù kí ẹ sì wà láìsí ohun ìkùnà kan ní ọjọ́ tí Kristi bá dé mo tún gbàdúrà pé kí ẹ lè kún fún èso iṣẹ́ òdodo tí ó ti ọ̀dọ̀ Jésù Kristi wá fún ògo àti ìyìn Ọlọ́run ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí mi mo kí iṣẹ́ ìyìn rere túbọ̀ tàn kálẹ̀ ni ó ti wá hàn sí gbogbo àwọn tí ó wà ní ààfin àti gbogbo àwọn ènìyàn yòókù pé nítorí ti Kristi ni mo ṣe wà nínú ẹ̀wọ̀n èyí fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onígbàgbọ́ tí wọ́n mọ ìdí tí mo fi wà nínú ẹ̀wọ̀n ní ìgboyà gidigidi láti máa wàásù ìyìn rere láì bẹ̀rù àwọn ẹlòmíràn ń wàásù Kristi nítorí owú àti nítorí pé wọ́n fẹ́ràn asọ̀ àwọn ẹlòmíràn sì wà tí wọ́n ń wàásù Kristi pẹ̀lú inú rere àwọn kan ń fi ìfẹ́ wàásù Kristi nítorí wọ́n mọ̀ pé nítorí ti ọ̀rọ̀ yìí rere ni wọ́n ṣe sọ mí sẹ́wọ̀n. àwọn kan ń sọ̀rọ̀ Kristi nítorí ohun tí wọn ó rí gbà níbẹ̀ kì í ṣe pẹ̀lú inú kan wọ́n rò pé àwọn lè mú kí ìrora mi nínú ẹ̀wọ̀n pọ̀ sí i kí ni àyọrísí gbogbo èyí lọ́nà kan tàbí lọ́nà mìíràn ìbáà ṣe pẹ̀lú ẹ̀tàn ni tàbí pẹ̀lú òtítọ́ inú a ṣáà ń wàásù Kristi èyí ni ó mú inú mi dùn inú mi yóò sì máa dùn ni nítorí mo mọ̀ pé àyọrísí rẹ̀ ni pé a ó dá mi sílẹ̀ nípa àdúrà yín àti nípa àtìlẹyìn ẹ̀mí Jésù Kristi gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé àti ìrètí ìmí pé n kò ní rí ohun ìtìjú kan ṣùgbọ́n bí mo ti máa ń gbé Kristi ga nínú ara mi pẹ̀lú ìgboyà nígbà gbogbo bẹ́ẹ̀ gan-an náà ni n ó tún máa gbé e ga nísinsìnyí ìbáà jẹ́ pé mo wà láàyè tàbí pé mo kú nítorí pé Kristi ni mo wà láàyè fún ní tèmi bí mo bá sì kú èrè ni ó jẹ́ bí mo bá wà láàyè nínú ẹran ara iṣẹ́ tí ó lérè ni ó jẹ́ fún mi n kò tilẹ̀ mọ èyí tí n bá yàn ọkàn mi ń ṣe méjì ọkàn mi kan fẹ́ pé kí á dá mi sílẹ̀ kí n lọ sọ́dọ̀ Jésù nítorí èyí ni ó dára jùlọ ṣùgbọ́n ó tún ṣàǹfààní bí mo bá wà láàyè nínú ẹran ara nítorí tiyín èyí dá mi lójú nítorí náà mo mọ̀ pé n ó wà láàyè bí mo bá wà ní ọ̀dọ̀ gbogbo yín yóò mú ìlọsíwájú àti ayọ̀ nínú ìgbàgbọ́ wá fún yín èyí yóò mú kí ìṣògo yín nínú Kristi Jésù lè pọ̀ sí i nítorí mi nígbà tí mo bá tún yọ sí yín nǹkan kan tí ó ṣe pàtàkì ni pé kí ẹ jẹ́ kí ìwà yín kí ó jẹ́ irú èyí tí ó bá ìyìn rere Kristi mu tí ó jẹ́ pé bí mo bá wá tí mo rí yín tàbí bí n kò bá lè wá ṣùgbọ́n tí mò ń gbúro yín kí n gbọ́ pé ẹ wà pọ̀ nínú ẹ̀mí kan àti ọkàn kan àti pé gbogbo yín ni ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyìn rere ẹ má jẹ́ kí ẹ̀rù àwọn alátakò bà yín rárá nínú ohunkóhun èyí ni yóò jẹ́ ẹ̀rí ìparun wọn yóò sì jẹ́ ẹ̀rí ìgbàlà yín ọlọ́run ni yóò ṣe é nítorí àǹfààní ni èyí fún yín kì í ṣe pé kí ẹ gba Kristi gbọ́ nìkan ni ṣùgbọ́n pé ẹ ń jìyà fún Kristi irú ìyà kan náà tí ẹ rí nínú ìgbé ayé mi tí ẹ tún ń gbọ́ pé mò ń jẹ títí di àkókò yìí ni ẹ̀yin náà ń jẹ báyìí. Fílípì orí kejì. Nítorí náà, bí ẹ bá ní ìwúrí kankan nínú Kristi, bí ìfẹ́ rẹ̀ bá fún yín ní ìtùnú, bí ẹ bá ní ìrẹ́pọ̀ nínú ẹ̀mí, bí ẹ bá ní ojú àánú, ẹ mú kí ayọ̀ mi kún nípa pé kí ọkàn yín ṣe ọ̀kan, kí ẹ fẹ́ nǹkan kan náà, kí ẹ inú kan. kí èrò yín sì papọ̀ ẹ má ṣe ohunkóhun pẹ̀lú ẹ̀mí àṣehàn tàbí láti gba ìyìn ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ ẹ máa fi ẹnìkejì yín síwájú ara yín ẹ má máa mójútó nǹkan ti ara yín nìkan ṣùgbọ́n ẹ máa mójútó nǹkan àwọn ẹlòmíràn náà ẹ máa ní èrò yìí nínú ara yín irú èyí tí ó wà nínú Kristi Jésù ẹni tí ó wá ní àwòrán Ọlọ́run síbẹ̀ kò ka ipò jíjẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run sí ohun tí ìbá gbé lójú ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó gbé àwòrán ẹrú wọ̀ ó wá farahàn ní àwọ̀ ènìyàn ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu títí dé ojú ikú àní ikú lórí àgbélébù nítorí náà ni Ọlọ́run ṣe gbé e ga ju ẹnikẹ́ni lọ ó sì fún un ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ yòókù lọ pé ní orúkọ Jésù ni gbogbo ẹ̀dá yóò máa wólẹ̀ lọ́run àti láyé àti nísàlẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀dá yóò sì máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Baba. nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ràn nígbà gbogbo tí kìí ṣe nígbà tí mo bá wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá jùlọ ní àkókò yìí tí n kò sí lọ́dọ̀ yín ẹ máa ṣe iṣẹ́ ìgbàlá yín pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì nítorí pé Ọlọ́run ní ń fún yín ní agbára láti fẹ́ ṣe ìfẹ́ rẹ̀ àti láti lè ṣe ohun tí ó wù ú ẹ máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú tàbí ìyàn jíjà kí ẹ lè jẹ́ ọmọ Ọlọ́run tí kò lẹ́bi tí kò sì ní àléébù ọmọ ọlọ́run tí ó pé láàrin àwọn ìran tí ọ̀nà wọn wọ́ tí ìwà wọn sì ti bàjẹ́ láàrin irú àwọn ènìyàn wọ̀nyí ni ẹ̀ ń tàn bí ìmọ́lẹ̀ nínú ayé tí ẹ sì ń polongo ọ̀rọ̀ ìyè èyí ni yóò jẹ́ ìṣògo fún mi ní ọjọ́ tí Kristi bá dé nítorí yóò hàn pé eré ìje tí mò ń sá kì í ṣe lásán àti pé àákan tí mò ń ṣe kò já sí òfo ṣùgbọ́n bí a bá fi mí ṣe ohun ìrúbọ àti ohun èlò nínú ìsìn nítorí ìgbàgbọ́ yín ó dùn mọ́ mi n ó sì máa yọ̀ pẹ̀lú gbogbo yín nítorí náà kí inú yín kí ó máa dùn kí ẹ sì máa bá mi yọ̀ lágbára olúwa mò ń gbèrò àti rán Tímótì sí yín láìpẹ́ kí n lè ní ìwúrí nígbà tí mo bá gbúròó yín n kò ní ẹlòmíràn tí ó dàbí rẹ̀ tí ọkàn wá rí bákan náà tí ó sì tún ń fi tìfẹ́tìfẹ́ ṣe àwọn nǹkan tí ó bá jẹ mọ́ tìyín nítorí nǹkan ti ara wọn ni gbogbo àwọn yòókù ń wá wọn kò wá nǹkan ti Jésù Kristi ṣùgbọ́n ẹ mọ̀ bí Timothy ti wúlò tó nítorí bí ọmọ ti ṣe pẹ̀lú bàbá rẹ̀ ni ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú mi nínú iṣẹ́ ìyìn rere nítorí náà òun ni mo lérò pé n ó rán nígbà tí mo bá mọ̀ bí ọ̀rọ̀ mi yóò ti já sí ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa pé èmi fúnra mi yóò wà á láìpẹ́ mo kà á sí pé ó di dandan pé kí n rán epafroditu padà sí yín ó jẹ́ arákùnrin mi alábàáṣiṣẹ́ pẹ̀lú mi àti ọmọ ogun pẹ̀lú mi ó tún jẹ́ òjíṣẹ́ àti aṣojú yín tí ó mójútó àìní mi nítorí ọkàn gbogbo yín fà á ọkàn rẹ̀ kò sì balẹ̀ nítorí gbígbọ́ tí ẹ ti gbọ́ pé ó ṣàìsàn òtítọ́ ni ó ṣàìsàn ó tilẹ̀ fẹ́rẹ̀ kú ṣùgbọ́n ọlọ́run ṣàánú rẹ̀ kì í sì ṣe òun nìkan ni ọlọ́run ṣàánú èmi náà kí n má bàa ní ìbànújẹ́ kún ìbànújẹ́ nítorí náà ní wéréwéré yìí ni mo ń ràn án bọ̀ kí ẹ lè tún rí i kí inú yín lè dùn kí ọkàn tèmi náà sì lè balẹ̀ kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ nínú olúwa kí ẹ máa bu ọlá fún irú àwọn bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́rẹ̀ kú nítorí iṣẹ́ Kristi ó fi ẹ̀mí rẹ̀ wéwu kí ó lè rọ́pò yín nínú ohun tí ó kù tí ó yẹ kí ẹ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ fún mi ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244